Jòhánù orí kọkànlélógún. lẹ́yìn nǹkan wọ̀nyí Jésù tún fi ara rẹ̀ hàn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ létí òkun Tíbéríà báyìí ni ó sì farahàn Símónì Pétérù àti Tómásì tí a ń pè ní Dídímù àti Nàtánẹ́ẹ̀lì ará Kánà ti Gálílì àti àwọn ọmọ Sébédè àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì mìíràn jùmọ̀ wà pọ̀ Símónì Pétérù wí fún wọn pé èmi ń lọ pẹja. wọ́n wí fún un pé. àwa pẹ̀lú ń bá ọ lọ. wọ́n jáde wọ́n sì wọ inú ọkọ̀ ní òru náà wọn kò sì mú ohunkóhun ṣùgbọ́n nígbà tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí í mọ́ jésù dúró létí òkun ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn kò mọ̀ pé jésù ni nítorí náà jésù wí fún wọn pé. ẹ̀yin ọmọdé ẹ oúnjẹ díẹ̀ bí. wọ́n dá a lóhùn wípé rárá. ó sì wí fún wọn pé. ẹ sọ àwọ̀n sí apá ọ̀tún ọkọ̀ ẹ̀yin ó sì rí. nítorí náà wọ́n sọ ọ́ wọn kò sì lè fà á jáde nítorí ọ̀pọ̀ ẹja. nítorí náà ni ọmọ ẹ̀yìn náà tí jésù fẹ́ràn wí fún pétérù pé. olúwa ni. nígbà tí símónì pétérù gbọ́ pé olúwa ni bẹ́ẹ̀ ni ó di àmùrè rẹ̀ mọ́ra nítorí ó wà ní ìhòòhò ó sì gbé ara rẹ̀ sọ sínú òkun ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn yòókù mú ọkọ̀ kékeré kan wá nítorí tí wọn kò jìnnà sílẹ̀ ṣùgbọ́n bí ìwọ̀n igba ìgbọ̀nwọ́ wọ́n ń wá àwọn náà tí ó kún fún ẹja nígbà tí wọ́n gúnlẹ̀ wọ́n rí iná ẹ̀yìn níbẹ̀ àti ẹja lórí rẹ̀ àti àkàrà jésù wí fún wọn pé. ẹ mú nínú ẹja tí ẹ pa nísinsìnyí wá. nítorí náà símónì pétérù gòkè ó sì fa àwọ̀n náà wálẹ̀ ó kún fún ẹja ńlá ó jẹ́ mẹ́tàléláàádọ́jọ bí wọ́n sì ti pọ̀ tó ní àwọ̀n náà kò yá jésù wí fún wọn pé. ẹ wá jẹun òwúrọ̀. kò sì sí ẹnìkan nínú àwọn ọmọ ẹ̀yìn tí ó jẹ́ bíi pé ta ni ìwọ í ṣe nítorí tí wọ́n mọ̀ pé olúwa ni. jésù wá ó sì mú àkàrà ó sì fi fún wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni ẹja. E èyí ni ìgbà kẹta nísinsìnyí tí jésù farahàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lẹ́yìn ìgbà tí ó jíǹde kúrò nínú òkú ǹyẹn lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òwúrọ̀ tán jésù wí fún símónì pétérù pé. símónì ọmọ jónà ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí? ó sì wí fún un pé. bẹ́ẹ̀ ni olúwa ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. ó wí fún un pé. Pe máa bọ́ àwọn àgùntàn mi. ó ti wí fún un nígbà kejì pé. Símónì ọmọ Jónà ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí? ó wí fún un pé. bẹ́ẹ̀ ni Olúwa ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. ó wí fún un pé. máa bọ́ àwọn àgùntàn mi. ó wí fún un nígbà kẹta pé. Símónì ọmọ Jónà ìwọ fẹ́ràn mi bí? inú pétérù bàjẹ́ nítorí tí ó wí fún un nígbà kẹta pé. ìwọ fẹ́ràn mi bí? ó sì wí fún un pé. olúwa ìwọ mọ ohun gbogbo ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. jésù wí fún un pé. máa bọ́ àwọn àgùntàn mi. lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ nígbà tí ìwọ wà ní ọ̀dọ́ ọmọdé ìwọ a máa di ara rẹ ní àmùrè ìwọ a sì máa rìn lọ sí ibi tí ìwọ bá fẹ́ ṣùgbọ́n nígbà tí ìwọ bá di arúgbó ìwọ ó na ọwọ́ rẹ jáde ẹlòmíràn yóò sì dì ọ ní àmùrè yóò sì mú ọ lọ sí ibi tí ìwọ kò fẹ́. ó wí èyí ó fi ń ṣàpẹẹrẹ irú ikú tí yóò fi yin Ọlọ́run lógo lẹ́yìn ìgbà tí ó sì ti wí èyí tán ó wí fún un pé. máa tọ̀ mí lẹ́yìn. pétérù sì yí padà ó rí ọmọ ẹ̀yìn nì ẹni tí jésù fẹ́ràn ń bọ̀ lẹ́yìn ẹni tí ó sì rọ̀gùn sí àyà rẹ̀ nígbà oúnjẹ alẹ́ tí ó sì wí fún un pé. olúwa ta ni ẹni tí ó fi ọ hàn. nígbà tí pétérù rí i ó wí fún jésù pé. olúwa eléyìí à ń kọ́. jésù wí fún un pé. bí èmi bá fẹ́ kí ó dúró títí èmi ó fi dé kí ni èyí nì sí ọ ìwọ máa tọ̀ mí lẹ́yìn. nítorí náà ọ̀rọ̀ yìí sì tàn ká láàrin àwọn arákùnrin pé ọmọ ẹ̀yìn ni kì yóò kú ṣùgbọ́n jésù kò wí fún un pé. òun kì yóò kú ṣùgbọ́n bí èmi bá fẹ́ kí ó dúró títí èmi ó fi dé kí ni èyí nì sí ọ. èyí ni ọmọ ẹ̀yìn náà tí ó jẹ́rìí nǹkan wọ̀nyí tí ó sì kọ̀wé nǹkan wọ̀nyí àwa sì mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn pẹ̀lú ni Jésù ṣe èyí tí bí a bá kọ̀wé wọn ní ọ̀kọ̀ọ̀kan mo rò pé ayé pàápàá kò lè gba ìwé náà tí a bá kọ àmín. Ah,